الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين لا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكفهم الله وبالا نجله أنت رأيك أتيك فوق الفاوة أولو فاوة أولو شفاوة النبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọba nábi náà tàwọn ará lè rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ́lẹ̀ wọn bá kúrò àwọn náà tàwọn òbí wa tàwọn ìsáwà tàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti bíbà ọlọ́mọdé àtàwọn ẹ̀yí wa kó láyà dálùkì àmà nígbà tá a ولو قد أتقى الأسهري سيافة سؤال بن فوزان بن عبد الله الفوزان تشروا أوري wọ́n jẹ́ kó fi yé wájú pín sálàyé ẹ̀ lọ ìfisí àwọn jàhílíyà ìfisí àwọn aláìmọ̀kan ìfisí yẹn ti wà láàrin àwọn mùsùlùmí lò ní báyìí ẹ máa rí kafi wale wa kosi nasiya ce inama an ta muzakir lasta alaihim bi musaikir dan kosi nasiya kan ba ni falowa ma na isan roma alimara na rawo to pe ẹsẹ gbogbo ẹgbẹ gbogbo náà ni tí o fẹ́ ní ọmọ náà ẹni tí wọn fẹ́ fẹ́ ní ọmọ náà tí wọn fẹ́ mọnà tí wọn ọlọ́wọ́ fi mọnà ọlọ́wọ́ bá ń bẹ mọtò àti tààrà ọlọ́wọ́ bá. المسألة الرابعة وخمسين وخمسون المسألة الرابعة وخمسون يقول ما في ولا حق ولا رأي تكرار بالحق التوصل إلى دفعه إذا كنت نكان نكان وانا وأمي هيا دودو العدد أما إذا كنت التوصل على دفعه وفي اتدال وفي أول وذو قارعين لوانا أعلى سنة لوانا ìṣẹ́lẹ̀ làwa náà wọ́n fẹ́ wọnú yín ní ìṣù ìjà irú wọ́n wọ́n gbàgbọ́ ọ̀yọ́ ìkìrárihim ìkìrár bilhaq ma ga kó dúdú nìkan pé àdúdá bí ọ̀nà àmà lè tawassul ìyàmá fẹ́ wọnú dúdú yẹn láti dàrú láti dìtì ìṣẹ̀lẹ̀ ìṣe àwọn kan gbé àwọ̀ islam sára ni wọ́n bẹ́ gbó islam àwọn yẹn wọ́n sọ ní azanadik yorùbá ń pè nígbà kan wọn wọ́n pè zindiku zindiku lágbájá zindiku yìí ọ̀tọ̀ ní sidik ọ̀tọ̀ ní zindiku ó di wa ọ̀tọ̀ zindiku lè yàn ọ̀tọ̀ ọlọ́ọ̀bà ni ọ̀lẹ́bí na kára wọlé islam dídé wọ́n dáwọ́dá àmọ́ sidik lódodo ni ó di wa àwọn zindiku yẹn ọ̀nà ni alẹ́bí na kára wọlé islam azanadik الذين فروا الإسلام دين ودولة ووافلوين ووافلوين موتنوين يكونوا معكم وليس منكم قولي ووافلوين موتنوين bíbẹ̀ ní sẹ́lẹ̀ ní parties ní ìsìn ní olùbí kan ló wà ní olú apc ní àmọ́tà apc ní olùbí kan ló wà ní kìlìkìlì wa ìgbà òdodo ní ìkìrar ìkìrar òdodo la gbé lọ́wọ́ èrè fẹ́ lula ìgbà gbogbo ẹ̀ náà láti pàlú la ní irú ẹ̀ ni n tí àwọn ọ̀tá mi ti fi islam al-iqraru bil-haqq máa fi rinlẹ̀ kí odò nìkan lè tawassul ila dìkìrì ẹni pé àwọn ti dànù ilé masjid rabia wa khamsun náà ni 54 al-iqraru bil-haqq máa sọ máa fi rinlẹ̀ lẹ́dùn wọn kí odò ní ẹgbẹ́ lọ́wọ́ àwọn àwọn pẹ̀lú ìrìn tó tẹ́ǹtì àkàrẹ́ ayé أنا إلى وكوسي لوا وغير ذلك توصلوا به إلى الدفقين لقلوا هي لكم بان سبيلوا لوا كما ترى في الآية بتصف مما عليه أهل الجاهلية من توا جاهلية سي هو جاهلية توا ينسي الإقرار بالحق تقول للجلوة بسرعة الدنيا لا اتباعا به كده كده كده ìwúlò rẹ̀ kán ọlọ́run kán ọlọ́run wọ́n wá lúpùl kan lúpùl sì lè wá nípa ọ̀rọ̀ ọlọ́run ọba ó lè wá nípa ẹni tó gbé e lọ́wọ́ ó lè wá ní chance yẹn nípa òun lò kíákíá ẹ̀yìn náà mẹ́ta wọ́n sọ́lọ́ ilá dàbíhì bí wọ́n wí yẹn wọ́n ń wí ni láti wọnú yẹn láti dàrú ni wọ́n ní bá wà ń ta àwọn lè má ráyè dàrú irú táwọn yahudi ń sọ inú gúrù wọn pé aminu bímá ń zira alalazi na amanu wajen nahar ṣíkára àwọn musulmi gbogbo ìsọpọ̀ ìgbà wọn náà gbọ́ gagana ni wà ẹ̀rọ àwọn christian ni olùkọ́ kanáà ni wọ́n sì olùkọ́ kanáà ni ọ̀dọ̀lọ́wọ́ àti ọ̀dọ̀kọ́ olùkọ́ kanáà kọ́ olùkọ́ kanáà kọ́ lọ́jọ́ sí ọ̀sọ́ àwọn àti báyẹn fún yín ọ̀dọ̀kọ́ ọ̀dọ̀lọ́ musulmi ọdún mọ̀ tó náà gbẹ̀ta ìtìmáàkù wọ̀kúrò àfẹ́rọ̀hù lọ́fàdé orú ẹgbàgbàgbàgbà pẹ̀lú wọn da aláwọn yẹ̀rẹ̀ jùlọ kó lè dà jẹ́ tí wọ́n padà kí kìínà gbogbo lè fata transparent sí hasil tí gbogbo ti ń ṣẹlẹ̀ lónìí ẹ̀rí àwọn tó ń kọ́ra wọn lẹ́gbẹ̀ẹ́ ìmùlẹ̀ wọn ni wọ́n yẹ̀rà dáàlì bí ẹ bẹ́ẹ̀ lọ wọ́n yẹ̀rà dáàlì ọlọ́wọ́ mọ́ sọ́wọ́nù ọlọ́ọ̀bà bí ẹ bẹ́ẹ̀ sọ orí bu ọlọ́ọ̀bà náà wàhálì makídà látẹ̀zálù tàhákùlẹ̀ mùsùlùmí ilé irú ìkúburúkú makídà yìí ìkúburúkú yìí látẹ̀zálù kọjẹ́ kó gbò tàhákùlẹ̀ mùsùlùmí tí ń kọlu àwọn mùsùlùmí káfù islam nígbà wọn tó káfù ní min àdá èyí nínú àwọn ọ̀tá wọn àtọ́ ni amóhùnà tó wà ní káfù yìí onáà wọlé wà níbi tí onáà dárò wọn sí láti kò tó lọ tó lẹ̀ ó di eyín wọ́n yẹ ti ká haruna bí kòkòrò hàk wọ́n mọ̀ fi hàn káwọn gbòdòdó lọ́wọ́ àwọn gbà àwọn gbòdòdó ìlà àwọn mọ̀ fi hàn yí pé ah, kí ni mani lọ́ni wọ ìfisádù ìsìlámù fẹ́ bá ìsìlámù jẹ́ mani lọ́ni ìsìlámù jẹ́ mani lọ́ni ó dí yẹ́yìn O sọ̀rọ̀ nípa tí ìrìnàmọ́ pé náà kúrán pé bí ayé àdéhìsì dáadáa oyó omi náà kúrán ti tó kúrán ti tó bí a rẹ̀ kó lè ṣe kò ní bí àdéhìsì máa kò ní bí àdéhìsì máa ìwọ̀n tó wọ́n kọ́ láti kúrán nìyí ẹ̀rẹ́ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni ọ̀tá islam ọbẹ̀ wó kùránì gan ìgbà ìwọlé tán mo mú nìkan sọ̀rọ̀ yarhamukallah nígbà tí wọ́n ti program yẹn wọ́n mú àwọn issues one twenty issues wọ́n mú jáde wọ́n compare islam àti christianity wọ́n mú àwọn issues yẹn wọ́n ní Islam gbọ́lọ́ọ̀bà gbọ́ àwọn Mùsùlùmí gbọ́lọ́ọ̀bà gbọ́ àwọn Christian gbọ́lọ́ọ̀bà gbọ́ Islam ní kí a bí àwọn òbí Christian ní kí a bí àwọn òbí Islam ní ẹ̀sìn dáadáa sí ọgbìn Christian david wọ́n mú nú àwọn one fifty issues yìí wọ́n mú one hundred one oh five wọ́n mú Islam pẹ̀lú Christian kì í bí Islam wọ́n jọ sọ wọ́n mú fifteen kéré wọ́n níbi jáde jáde rẹ̀ ìgbàgbọ́ kọ́ ní kẹgbọ́n náà bá gbọ́ àwọn kírísítà bí mẹ́ta nìkan àwọn sì gbà pé ẹ̀rọ kẹlọ kan kìrìsìtẹ́nì bí wọ́n ti gbọ́ pẹ̀lú sí ọ̀tún kọ́ ọ̀tún kò sì sí wọn ìsìlá ń gba ara ọ̀ bí wọ́n pẹ̀lú yáàfẹ́ agbẹ̀fẹ́ kò sí àbúrú mbẹ̀ wọ́n mú yẹn wá wọ́n á fọ́n tó ń pè é gbogbo ìgbẹ́ náà yìí ẹgbẹ́ fẹ́ kópa ìsìlá ń dání قبل الإسلام ó dáwọn olóòsàn náà gbogbo lè nàgbọ̀ ìsáàlì ẹ̀mọ́ ti dìná kìsànlì náà ẹ̀mọ́ ti dìná ìsáàlì ẹ̀mọ́ jalè ọjọ́ ẹ̀mọ́ àwọn olóòsàn náà ìgbà fẹ́rẹ́ kọ́ ti dìná àwọn olóòsàn gidi láàrin ló dáwọn olóòsàn gidi ọmọ ọgbà kéèyàn ti dìná ó dáwọn fi yé wa ń pa àwọn olóòsàn bí wọ́n bí tí ọ̀rọ̀ wọn lagbèdé tí olóòsàn ti bá wà nù lókòlóyàwó ẹ̀ lóyà kòtì tí ọ̀kan nú àwọn ọ̀gá ló sàrí wọlé bá wọlé ìyàwó yóò dìde wọnú ìyẹ̀wò lọ ó wọnú yàrá lọ ọkọ ìyàwó yẹn yóò wá dìde yóò wá jókòó bí tí ìyàwó rẹ̀ jókòó sí àlejò yóò wá jókòó bí tí ó jókòó sí nígbà pé owó obìnrin yẹn sì wà yàní kí ìṣàrà obìnrin sì wà lára àkókò yẹn ìṣẹ́ dára wọn dé kókò sí nǹkan tí àwọn ẹṣẹ́ ẹni wọ̀nyí àwọn alóòsàdẹ́ńkà pé ni mo ní gbólóhùn tí a mú wáyé pé ìnàlẹ̀bínà amánu wọ̀lẹ̀bínà hadu wọ̀nàsára tí a mú wá ní kùrán ti ta 269 pé wọ́n ní ìlàjú àwọn ẹran wọ́n gbà lòdò àwọn yahuda àwọn nasara man amana billahi tọ́lọ̀ wọ́n bẹ̀ kí ó gbọ́gbọ́ gbọ́lọ́dọ̀ lọ́nà àríwá wala khawfun alaihim wala hum yahzanun kò ní sí fún wọn níbi ló jẹ́ ní amana billahi tó lọ́wọ́ gbẹ̀yìn tó lọ́wọ́ tó wá ní ọlọ́dún ní amanu amana billahi ẹ̀fọ́ láyìn sí lókè kí bá náà ń tẹ̀lé imanu billah oní kí ọlọ́wọ́ àgbọ̀lẹ̀ mọ́ ní ara ní pẹ̀lú ẹ̀wà lè gbé báyìí á lọ́dọ̀ ní tó lọ́wọ́ fi ṣẹ́ yẹn rán alẹ́bí Muhammad sallam ọlọ́wọ́ fi Muhammad bí ti bẹ̀rẹ̀ ìlú ìdí bí ọdún báyìí ló fi wá ní wa ọmọ ènìyàn kí wọ́n sọ pé tìkúrà alẹ́ náà rọ́jò ń ṣe arákùnrin tí lọ sí wa sọ̀rọ̀ ìfòfin ní gírígírí bẹ́ẹ̀ kọ́ ni ṣẹlẹ́dẹ̀ ṣáàrù ó ní láyárí fún mi náà àdì wàládàra wàlánúra alẹ́ ìyàtọ̀ ìfòfin kọ́ ni wá bẹ̀rẹ̀ pé àdúrú ní àmì ìmáàni ní ìmáàni tàbí àmàlì bìrì àwọn ìpàdé ní ìmáàni ní ọmọ tó sọ wọ́n sì fẹ́ pa àwọn èèyàn lágbàá lójú kílọ̀ yìí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n jẹ́ kílọ̀ yìí dáàmì dáàmì fẹ́ lọ náà nìyí the imam and pastor ló kọ̀wé wọn ó di yẹ wa so always àwọn èèyàn fẹ́ pa ìsìlámù la àwọn mùsùlùmí náà fẹ́ lò ó ṣe ọ́sẹ̀ ọ̀ kọ́ṣọ́sì ó ti lè mọ́mà wọ́n fẹ́ kó ń pa ìsìlámù ni wọ́n ìsìkí nǹkan tó ń lò ó ní ìyẹn ayé wọn fi tọ́ wọn lẹ́nu lò حلاوة الدنيا في حلاوة الإيمان ودي وعمود بما رسول لا لا لا لا أي يقولون يقولون دي ودي يقولون يقولون دولار أمين يلانية ودي ربلا وطون يبلا وان تسلت هتكبه أما وتقاريني ألو ما صوان هو نوما ودي وعمود لوني وعظم كيلا اتبركي لا تزال تحاق المسلمين jin alaba musulmi wa náà musulmi mimma yandisuna fi sufuga náà tó ń wọnú islam wa min àdáì nínú àwọn ọ̀tá wa ìdáharuna bí kúkúlù hak wọ́n máa fi hàn kí wọ́n gba islam yuriduna tábàl islam wọ́n fẹ́ tí islam wa ifsadul islam wọ́n fẹ́ ba islam jẹ́ wa àdá wọ́kà á fi asàlù nàbí islam irú eléyìí yóò ṣẹlẹ̀ láyé àníbì gan sallallahu alaihi wa sallam fún ààrẹ وهو مستمر إلى وقتنا هذا ìfisí yẹn ti wà títí lásìkò ti wà yìí ìfisí yẹn wà títí ilà wọ́pùnà àdà tó máa fẹ́rẹ̀ lọ́ni wà ilà an yasha Allah azza wa jalla títí máa lọ ní kí lásìkò yẹn ibi tí gbà lọ́lọ́ bá kuma fi haƙi musulmi dawa من أجل إفساد الإسلام حتبقى إسلام جميل حتبقى إسلام جميل ومن أجل حتبقى صلحة من المسلمين التفريق الكلمة هما فرد كويدة ربما كان مسلمي الكلمة مسلم قلقها الكلمة أو very very important تبقى بلد وفانا جمهورين كبلد كهامي لأنك بلد عجبا تبقى تنطروا ميه tafsir kalma wa mọ̀ kódí wa wọ́n ti ń dọ̀rọ̀ rú nù wọ ẹ̀lọ́kọ́ ilá àdáwà tàbí na muslimin lẹ́yìn náà wọ́n wà fi bá ọ̀nà ọ̀tẹ̀ lára musulmi kíkẹ́ mi ilá àhàzá mọ́ta eléyìí àwọn sọ̀kútẹ́ lẹ́yìn àwọn sọ̀kútẹ́ lẹ́yìn àwọn sọ̀kútẹ́ lẹ́yìn أذهبوا إلى جماعات أذهبوا فمعوا جماعات جماعات وهذا من خير آبائه ومكرهم إليه وأنه ìṣe àti àti àwọn àṣà ọmọdé àwọn bẹ̀rẹ̀ náà bá ẹ̀yẹ́jìbá alẹ́ mùsùlùmí ó ti tú láti lórí àwọn mùsùlùmí ẹni tí bá hù kún wọ́n tají kí tún àṣọ fara kún wọ́n tají rí áàgùn makar khabif láti fura láti fura sí ètè burúkú yìí khabif burúkú yìí láti fura sí أن لا يمنحوا لكل من ضع أبا وجبا كما صالح إبتع إفكتان إيه أرواني إيه أبا وجبا إليه بمكني حاجة بيركا ها ها إيه كده هاري شو كده هاري كل ما يرى بالواقع بالهيك كده mo ní harris ṣe ti wá abéèrè bí ẹ bọ́ra hasan nígbà gbogbo yìí kàn harris wọ́n bá náà lè ee ọ̀rọ̀ o ìjáde tí lọ́wọ́ náà jẹ́ màbí wọn sùn wọn náà ní kìtàbà ti sùn ó di ọ̀nà tí kọ́lọ́ ọlọ́wọ́ bá sùn àwọn tààlà wọ̀ láàbí kọ́lọ́ ọlọ́wọ́ bá lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́ bá ṣe fún wa àbádé mọ ìlókù àbádé mọ ìlókù nípa ọdún gbérú ẹ̀wà ọlọ́run ti ṣe ọdún dànù ọlọ́wọ́ ìtọ́ ọkọ lẹ́ ọkọ tó lọ sẹ́wọ̀n lọ sẹ́wọ̀n wọ́n wọ́n yẹ́ lẹ́yìn kan kan ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó di ẹyin tí ẹgbẹ́ ẹgbẹ́ kankan ẹ̀ẹ́ẹ̀ẹ́ láti burhanakum in kuntum sadiqin rabbi wa ti kìlá ní ẹjí yọ kí ní ẹkùn lọ́nà yìí ni ẹkùn lọ́nà yìí nìkan mo máa rí kálẹ̀ kọ̀ọ̀kan ẹ̀yà sí dára o ẹ̀sí sílẹ̀ sọ́kọ̀ọ́dọ̀ ẹ̀kọ́ máa túnlẹ̀ sí ẹ̀kọ́ máa parẹ́ ẹ̀kọ́ máa rí lẹ́nà yìí ha tu burhanakum ètò ìṣẹ̀lẹ̀ kéèmì ó dé wa ó ti dá jù àyè náà tí wàá yọ kúrò ojú kíkìm wọ́n ti wọlé wọn gbọ́n bá àwọn eléyìí o burhan wọn fẹ́ o àtò burhanakum nǹkan tó ṣọ́ọ́dẹ́ kéèmì ìdí àmẹ́ ìgbà mílẹ̀ kìtàb iná súnná àwọn fúnmi sàhábà kọ́ọ̀ì àti sinmi ó dé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ sí wa náà àmọ́ ẹ̀bùwọ̀ hìkan hàrí hàrí hàwà dábàá kíkẹ́ náà harry ṣe kíkẹ́ náà harry náà dick ni dick d-i-c-k alright ọ̀tọ̀ kí ni tuma dick yẹn kí ni tuma rẹ̀ tọ́jú tom alright ọ̀ àdìmọ́ náà nù ìkúlẹ̀ máa dáwọ́ dáadáa. بل عليهم أن يتربوا ويكسسوا وكانوا تجنوا يو ناس بالتجربة الصديقة صادقة قالوا تسدع أو هو كلا من يجلو قول ما بدلو أنا بيقول يوم كان بكني أنا ما داهمني وما إلى ذلك ما كريستيانز ما سيبقى أقول ده جني كل ما أوصل كم تونزي وما على سوكو ولا سامو كوي ولا سامو بلاي ما مو يوم بلا بلا ولا أنا ما ما bí àṣọ lárúbá sí ìgbà ìmọ̀mù ìgbà ìmọ̀mù ṣùgbọ́n lárúbá ní máa wò wọ́n nira wọ́n mú yí gan tẹ́ máa nǹkan ní ìgbà ìbàbá ìmọ̀mù nígbà tí kò bá ọbàdìmọ̀ ọlọ́nu ìjàbàtà àbí gan kíríkì lọ ìjàbàtà kọ́ ìjàbàtà kíríkì kan ìjàbàtà mi ọlọ́mọ sọ wá nù ọlọ́ọ̀bà يختبرون أم إكبارا بكيف أتسوى أتسوى أتسوني أتسوى أم وولدا إذا بس صدقت بصدقهم تدل بعمل على منعوهم ستة عينوا أفنتروس أما يقول توم ديك نهاري ديك نهاري تعلم إيه إيه إيه بامو أولي رمضان فرعي ولو كنت أفضل الله إليك نهاري شيك صالح بن فوزان بن عبد الله الفوزان اسمه قال اسمه محمد بن عبد الوهاب في الفوايف هو لو هو طالع ساري شكرا على كذا كان كان كان تو تو ابو دي لو كل كان في ولوبا زي ما لا في ولا ولوبا سبحان ولا القيامه ولا القران الكريم ولا لا اله الا الله سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك wa alaikum salam da Allah barakatu kawo zai saliwu alfauzan ṣe ọkọ̀ náà ọkùnrin lè jẹ obìnrin lè jẹ bẹ́ẹ̀ni saliwu yẹ ọkùnrin lè jẹ obìnrin lè jẹ obìnrin lè jẹ sọ́ọ̀lì ha bá fauzan bí ìdàpínì ọdún fauzan títí rí ayé tàbí الفوز بالجيش الفاعل الفواز ọ̀kan náà wọ́n bá gba ọdọ́ tí wáyé ní ìlú prague ọkùnrin ọmọlókọ ìgbà àwọn workshop ọdún mọ́rin ní fawaz ikú ìdíkùlà bí ọ̀kan wọ́n ní kò sí ní jílẹ̀ ní islam ní jílẹ̀ ní islam ìgbà abẹ́ni wọ́n ní ìrètí ẹ̀kọ́ tó wà lè bá pé àbúrò ní ọba àbúrò lọ́sọ̀ yìí àdúgbò bíkọ́ olúwámú ìgbàyà ìpínlẹ̀ ní ọba mọ́ ìfínú ìsìlámù ó wà ní ìsìlámù ó bẹ̀rẹ̀ bí ibi aláàrin fòzán fòzán ẹni tó jìgà àtà ìsìlámà ó bẹ̀rẹ̀ méjì àwọn àti ẹni tó bẹ̀rẹ̀ sọ́kọ̀ gan-an fáìz ẹni tó bẹ̀rẹ̀ gbogbo ẹ̀bí fòzán fáìzón wọ́n mẹ́rin àtàrí ó dé wa فوضا فوضا عظيما المزافرين